الحمد لله رب العالمين والصلاة والسلام لأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا وقدوتنا وأسوتنا محمد وعلى آله وصحبه أجمعين وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي لمحمد محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في الفتنان فالعياذ بالله سبحانه وتعالى التي أتوقف الله أشي الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاة دا قبا ولا يدي àti àwọn sàhábà rẹ̀ àti lẹ́yìn náà a máa tẹ̀síwájú lórí ìdílélá ìdáhánà nínú àlàyé tíra sàlátà tó tó gbajúmọ̀ pẹ̀lú alùkúsùrù mọ́sálà tá a ti já mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin ìkejì. àmọ́ wa tẹ̀síwájú nù àgbẹ̀dọ̀ ọba wa subhanahu wa ta'ala èyí tí kò kí ń ṣe tọ́lọ́run nínú ọ̀rọ̀ àti tànàbí ọlọ́mọṣẹ́ àṣọwà kò níbẹ̀. ọ̀rọ̀ ìfẹ́ inú ti máa ń kó bá sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́mọṣẹ́ àlàwà mẹ́wọ̀ kí gbogbo ọ̀rọ̀ wa ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله والاه ودعا إلى يوم القول وبعد قال المصنف رحمه الله تعالى فلما استقر بالمدينة أمرت بقية شرائع الإسلام مثل الزكاة والصوم والحج والأذان والجهاد والأذان والأذان بالصلاة والصوم والحج والأذان والجهاد والأمر بالمعروف والنهي عن المنكر أخذ على هذا عشرة وسيقبل صلوات وسيقبل صلى الله عليه وسلم ودينه دار وهذا دين لا خير إلا دل الأمة عليه ولا شر إلا حذرنا منه ولخير الذي دلها عليه التوحيد وجميع ما يحبه الله ويرضاه فالشر الذي حذرنا عنه الشرك وجميع ما ما يكرمه الله ويشاء بعثه الله الى الناس كافه وصار طاعته على جميع الثقلين الجن والجن والدليل قوله تعالى قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا واكمل الله به الدين والدليل قوله تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا والدليل على موته صلى الله عليه وسلم قوله تعالى انما ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون والناس إذا ماتوا يعقول والدليل قوله تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقوله تعالى والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا وبعد البعث محاسبون ومجزيون في أعمالهم والدليل قوله تعالى ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى ومن كذب بالبعث كفر والدليل قوله تعالى زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى ورب لتبعثن ثم لتنبئن بما عملتم وذلك على الله كثير فأرسل الله جميع الرسل مبشرين ومنذرين والدليل قوله تعالى رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وأولهم نوح عليه السلام وآخرهم محمد صلى الله عليه وسلم وهو خاتم النبيين لا نبي بعده والدليل قوله تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين والدليل على أن أولهم نوح قوله تعالى إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعد وكل أمة بعث الله إليها رسولا من نوح إلى محمد يأمرهم بعبادة الله وحده وينهاهم عن عبادة الطاغوت والدليل قوله تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وفرض الله على جميع الإنسان الكفر بالطاغوت والايمان بالله قال ابن القيم رحمه الله تعالى معنى الطاغوت ما تجاوز به العدد حده من معبود او متبوع او مطاع والطواغيت كثيره ووقوف خمسه ابليس لعنه الله فمن عبد وهو راض ومن دعا الناس الى عباده نفسه ومن دعا شيئا في علم الغيب ومن حكم بغير ما انزل الله والدليل قوله تعالى لا اكراه في الدين قد تبين الرشد من الغيب ومن يكفر والاذن من الله فقد استمتع بالعروبة الوسطى لا انتصار لها والله سميع عليم وهذا معنى لا اله الا الله وفي الحديث رأس الأمر الإسلام وعموده الصلاة وذروة منامه الجهاد في سبيل الله والله أعلم ọlọ́run ṣe àlékún àgbóyé ẹ̀sìn ẹ̀sẹ̀ nìkọ̀kan wa ọlọ́run sì mú ẹ̀sẹ̀ wà ní ọdún bá a ti ké tán yìí ọlọ́run sì àjà tún tán bẹ́ẹ̀ àgbẹ̀ kí nǹkan kan sí wa lọ́wọ́ láti lè ṣàlàyé fẹ́kọ̀ọ́ sí àwọn ọlọ́mọṣà fún wa ní àgbọ̀yé àlámọ́ni náà. الإمام محمد بن عبد الوهاب عليه رحمة الله من ثلاثة الأصول ibi tí ó kù tá a fẹ́ sàlàyé àbí tá a ń sàlàyé lọ́wọ́ onáàlá asùsàn onípìlẹ̀ ẹlẹ́kẹta ìpìlẹ̀ yẹn ni pé màálí fọ́sílẹ̀ bí yìí na Muhammadu sallallahu alaihi wasallam ká máa tani jẹ́ ànábì ká máa tani jẹ́ ànábì sallallahu alaihi wasallam náà mo ń ṣe àkọ́nà bí òṣèlú náà ẹ̀lú náà ó Thank you tẹ́lẹ̀ dídá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam dídá ma ń bẹ̀rẹ̀ sí àti wá sàlàyé àwọn ọ̀rọ̀ mélòó kan síwájú ilé òkúta wá dé lẹ́yìn tá a ti sàlàyé bá nẹ́bí ṣe bẹ̀rẹ̀ dáhùn wọ́n gbé láti bọ́ sí bí ànẹ́bí sallallahu alaihi wasallam bọ́ sí tó sallallahu alaihi wasallam mọ̀lẹ́ gbà nípa Muhammad dìde sallallahu alaihi wasallam ló ṣiṣẹ́ bá nàbí ṣe kọ́kọ́ ṣiṣẹ́ nínú Mẹ́kà tó kò sí tawhid lẹ́yìn tó pọ́dún mẹ́wàá tó tó wá kó sọ́mọ̀ lọ lọ sí al-Mi'raj kan tó wá pàṣẹ ká mọ̀ kírun fún jọ náà ó tó wá kírun nínú Mẹ́kà fún jọ ọdún mélòó ọdún mẹ́ta ó tó wá di pé ó wá ń bẹ bẹ́ẹ̀ nínú ọdún Mẹ́kà ó wá ṣe hijira lọ sí Madina kí ló wá ṣẹlẹ̀ nígbà tó dé Mádínà ibi òun lápẹ́ kéré ní ọlọ́mọṣà fún alágbọ̀ yóò rọ rẹ̀ náà. فلما استقر بالمدينة ìgbà anábì ti kó dé Mádínà tán tó ti ìfọkàrà àgbà ilà ẹ̀yìn náà tó ti ìfọkàrà ìkàkọ́rọ̀ ni pé tó ti rí ibi jòkó tó ti sinmi tí nǹkan ti sẹ́tù pé yẹ dáwọ́lá ìsìlámíyà ti bẹ̀rẹ̀ báyìí ìjọba ìsìlámù náà ti wá bẹ̀rẹ̀ ẹ̀mọ olúwa wa o lásìkò náà omi rọ̀bì bàkíyà ti ṣàráyà ẹ̀wọ́ omi rọ̀bì bàkíyà ti ṣàráyà ìsìlámù ìgbà náà gbogbo tá a wá ń pè ní sẹ̀ríà ìsìláàmù lénìí ègbó tó wá dé Mádínà lọ́wọ́ ọba tó wá pàṣẹ rẹ̀. christmas zaka nínú irú àwọn àdájọ́ tó ṣe pé gbà nẹ́bí dé Mádínà ló tó dé oníkàmọ́ yọ zakawa nígbà nẹ́bí bẹ ní mẹ́kà ọ̀gá àpèkè ànẹ́bí tawhid àti àwọn tó yẹ tawhid. والتحذير من الشرك الدعوة إلى التوحيد والتحذير من الشرك ẹ má bọ́ lọ́wọ́ orogún olúwa nìkan ní ọjọ́ sí ẹ má bọ́ lọ́wọ́ orogún olúwa nìkan ní ọjọ́ sí àárí mójú ọjọ́ àwọn tó dàbí ìṣòwò àti ìgbọ́n tó tẹ̀ ẹ̀yìn ọdún náà wà ló tó jẹ́ máa kírun tó tó lọ gbà wọ́n láti sẹ́nu. àmọ́jọ́ náà àjàká ìmọ̀kùhù ni a àtọ̀sọ́tò jàká ní ta lè gbọ́yé ní ìgbé yìí ká ṣe sàárà ní ti ń bẹ láti ìlú kàná láti máa rí àwọn àyà mi wọ̀nyẹ́ mi náà ó lẹ́nu máa ó. bọ́t zaka pé iye báyìí lẹ̀ máa yọ nú owó iye báyìí lẹ̀ lówó yóò pé ẹ tó lè yọ two point five percent nínú ẹ̀ iye àwọn èèyàn báyìí sì lẹ̀ máa jọ́ pè fún òṣèlú ẹnu mọ́ta ìgbà mẹ́rin tó dé mọ̀dínà nígbà tó dé mọ̀dínà náà nígbà tó dé sàkíkàrà àwọn àlùfáà ní lẹ́yìn ọdún méjì fáànàbí dé mọ̀dínà ọlọ́wọ́ ọba tó pàṣẹ ọmọ ẹ̀yọ zakanu ọwọ́ yìí ọdún kìlú ọdún kejì ìjìrá ọlọ́wọ́ tó ní káànàbí ọmọ yọ zakanu wọ́n sọ́ọ̀mù kàdà rẹ̀ bẹ́ẹ̀ náà ní àwẹ̀ ìgbà náà bí dé lùmọ̀dínà ó bá àwọn àrùn kìtà àtàwọn yẹ̀wò òde. wọ́n máa ń gbà àwẹ̀ ọjọ́ aṣúrọ́ àwẹ̀ ọjọ́ aṣúrọ́ ìyẹn ní ọjọ́ ẹlẹ́kẹ̀ẹ́wàá nínú oṣù alimuharram táǹkì lóṣù kìíní nìṣẹ́ gbogbo ọjọ́ kẹwàá rẹ̀ lọ́jọ́ aṣúrọ́ anábìwá rí táwọn yòókù máa ń àwẹ̀ aṣúrọ́ wá bí wọn kì í pé ọjọ́ òun lọ́jọ́ tọ́lọ́hùn ọba la Musa lọ́wọ́ fìràhùn ọjọ́ ìyẹn ni fìràhùn náà tẹ̀yìn tí Musa sì pa àwọn ọmọ Ísírẹ́lì gòkè òkè odò lọ. aláwọ̀ wa máa ń gbàwé ọjọ́ náà láti máa fi dúpẹ́ fọlọ́run lórí ọlá tó dáfà nábì wa Musa anábì náà náà àhàkùnrin Musa fíjọ. riwaya ni ahaku bi musa nínú alábìrin ká ní ni ìwà lẹ́tọ̀ọ́ ti musa nìyí lọ lẹ́yìn bá lè mọ́ musa gba aṣọrọ àwa awadu mọ̀ gbádùn wa pàṣẹ ká mọ̀ gbà ó tún wá ní kí gbogbo àwọn mùsùlùmí Kama mọ̀ ko wa kò wá pàṣẹ mọ̀ gbà nìkan àwẹ̀ yẹn ló wá kọ́kọ́ gba kó lànà gbà. ìgbó wa ní ọdún kejì yìí jíra náà ọdún tí wọ́n ń ṣe ìdàká lọ́nà yẹn lé wa lórí ọdún náà lọ́lọ́wọ́ bá wa ní ká máa gbàwẹ̀ ní oṣù Ramadan ọdún yẹn lọ́lọ́wọ́ bá ní ká máa gbàwẹ̀ ní oṣù Ramadan ọdún yẹn náà wá gbé aṣọ́rọ́ kúrò lọ́nà yẹn tó wà aṣọ́rọ́ wá di ẹni bá lágbára ẹni ó bà ẹni tí ó bá lágbára ẹni ó fi lẹ̀ pọ̀rọ̀mọdọ́ọ̀nù ti di ọ̀ràn yìí. ọdún yẹn náà ọdún kejì náà là ọdún kejì yẹn náà wá ja ogun bá tẹ̀sí. rọmọdọ́ọ̀nù àkọ́kọ́ yẹn náà táwọn sàábí kọ̀ọ̀kọ́ gbà láyé subhanallah òfin díẹ̀ ìdórí wọn rí sáfòrí oṣù kan gba àwẹ̀ wọn mọ́ rí ipe àwẹ̀ yẹn àwẹ̀ tó ọkọ̀ yẹn àwẹ̀ ọjọ́ kan ni ọjọ́ wo ọjọ́ aṣọrọ rọmọdọ́ọ̀nù wọn sọ rọmọdọ́ọ̀nù ìgbọ́n ti ọ̀ka wọn gbọ́dọ̀ sì kiri òfin bá dùn yẹn ní ti rẹ̀ ìyàwó ọ̀sùnmọ́nù lànàbí mi kì í jòkó sí ìyàwó rẹ̀ lẹ́kọ́ sí ìyàwó rẹ̀ wọ́n má lọ wọ́n má lọ síbi àná kí ìyàwó tó mọ ìyè ààrẹ rẹ̀ sọrí pé ẹni tí máa ń tẹnu àtẹ làwọn sàbí kó sọra rẹ̀ kó lẹ́sìn máa rí gbà tọ́lọ́ ẹ sọ fáwọn ará bá àwọn tó jagun bá bèrè tó bá wù wọ́n kẹ́ ṣe oṣù màdìjẹ́ náà ni wọ́n kí ló fà á nítorí wọ́n rí ibi bá tó dé àwọn ọdún tá a ṣàwọn lọ́rọ̀ yẹn lé wọn lórí lápẹ́lẹ́kẹ́ mọ́ lọ́rí jagun wọ́n tó lọ́rí jagun wọn tó pọ̀ táwọn tìbí fẹ́ lọ́rí jagun àwọn màláìkà ló padà ń sọ̀kalẹ̀ wá bá jagun náà lọ́dún náà wọ́n ìgbà nábì bí Mádínà sọ́ọ́mù àwẹ̀ ọdọọdọ alhajj ìgbà nábì dé Mádínà ní hajj dọ̀rọ̀ yẹn láti àmẹ́lì àwọn kan ní ọdún kẹfà hijira tọ́lọ́hùn ti pàṣẹ hajj lédò àwọn mùsùlùmí èyí hajj ṣe àwọn mìíràn wà lọ́dún kẹfà kọ́ ọdún tí hajj tó dọ̀rọ̀ yẹn. lórí àwa mùsùlùmí ó tó darẹ̀ ẹ̀sìn wa ọdún kẹsàn-án yíra nì owó ọdún mélòó la láńlẹ́bí lórí mẹ́tìnà ọdún mélòó ọdún mẹ́wàá ẹ̀lẹ́ tí ló wá láti lọ rí tí ń yíkú yìí ọdún kẹsàn-án rẹ̀ wà ní rẹ̀ wà nílò anabi wa pàṣẹ kábùbákiri ó lọ hajj náà àwọn tó wá rán àlù tẹ̀lé abubakar ọdún tó wá tẹ̀lé tí ìṣọdún kẹwàá lànàbì tó wá lọ hajj hajj ìjọ náà hadith jami ọ̀sẹ̀lá wà lórí ẹ̀ hajj tẹ́ ànàbì wa ṣe òun ilẹ̀ láti wá mú gbogbo ìdájọ́ hajj tàn lò ẹ̀yọ̀ kan tó ṣe láyé náà má ti mi tẹ́ pẹ̀lú tọ́ba tá a fa bá ń pè ní hajjatul wada bí a jí dágbére tá a dọ́tò fi dágbére báyìí òwú lẹ̀ ti kárí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tìyíwò náà ni hajj tó ṣe mùsùlùmí. wọ́n azad ẹ̀yìn bàtà anábì dé màdínà náà nìdájọ́ ẹ máa pẹ̀lú tó dé ẹ máa pẹ̀lú kò dé mọ́ta wọ́n ti fi kírun mọ́ta ẹ máa kírun ìdájọ́ ẹ máa kírun ti wá láti mọ́ta bọ ẹ máa pè irun báyìí lẹ́ẹ̀ sì ṣe máa pè ìgbà tó dé mọ̀dínà ni. tànàbí àtàwọn sọ̀hábà kúrò àwọn tọ́jú ẹ̀rọ. ó láti máa pẹ̀lú àtàkùn ìgbà tó ní kálukú ní wọ́n wà. yàtọ̀ láì pèsè ìkúrò sókò lálà tán kọ̀ wọ́n léèrè pípé nígbà orí màláìka lójú ọrùn olóòrẹ́ nìkan lójú ọrùn tó gbé agogo dání. àwọn ayẹ́mọ̀ dúgbò ní ọmọdé láti ọ̀rọ̀ bá tó ní ààrẹ ẹ̀dùn wáyé ó wá kọ ní gbólóhùn adán òun ni ó káfà nẹ́bí ànábi ní gbólóhùn tá àmàdùn náà rẹ̀ àmọ́ ìwọ lọ lánàá ni ìwọ kọ́ lọ ọmọ ìgbẹ̀rẹ̀ ìwọ ìtọ́ gbọ́lódó oorun kàásì bìláàlù méjì bìláàlù ń ti ẹ̀fà ìnáwó àǹdà níkà sóòtà ohun tiẹ̀ tún dùn ó jìn ó lágbára bìtì ẹ lọ níbi láti ṣe dàpọ̀ yìí àlọ́yà lọ rẹ̀. ibi àti wá ń sọ̀rọ̀ lọ́wọ́ ọmọrù náà bá dé tó náà múra fi kánjú bọ̀ bẹ́ẹ̀ tí wọ́ àlìkí máa lẹ̀ ìjẹ́ kí ló tẹ́lẹ̀ ìrọ̀kẹ́ ẹ̀mọ́ dùn wọ́sọ láti lẹ́wọ́ láwọn ọwọ́ ọmọ wọ́rin ìwọ́n tó ń mọ̀rọ̀ níbẹ̀ ni mo á ah, ń tí ń gbọ́tọ̀ wí ìnínà ìlójú àlámúniwá sọ̀rọ̀

ìyá máa kó àlàjẹ́ náà kọ́ ìyẹn kó bá lè wọ́n bí trẹ́t ẹ̀dùn ọjà máa pàṣẹ dáadáa nìkan ní ìtò gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa tẹ̀lé ìjọ ká máa mú lẹ̀ pèsè gbọ́ fún gbàdá ti fẹ́ kí màdínà náà tó lóso ti pé ń pàṣẹ ẹ máa pàṣẹ dáadáa ẹ máa kọ̀ àlàjẹ́ tẹ́lẹ̀ nígbà náà ilẹ̀ ní ìrùmọ́ká kèétí òfin púpọ̀ lẹ̀ débi tí ó máa sọ pé ẹ má ṣe dùnà ẹ má mutí ẹ má jalè kéèké ńlẹ̀ ọ̀rọ̀ tàwọn ìdí ni meanwhile ilé àti mọ́kà ní aláàbùrù ìbàrú wà náà ní mọ́kà dùn wà àmọ́ ti jọ́ náà ò dúró àtàwọn èyí wà lè dín ní àtàwọn èyí wà ní mọ́ra ìṣe so later later ni irun tó dín bọ́ ẹ má mú tí ẹ má ṣe jìnà ẹ má jalè ẹ má ta tẹ́tẹ́ ẹ má ṣe gbá ẹ má tàwó ẹ má tó kọ́ wá sásùn àwọn òfin yẹn bàbá ànábi tó dé mọ̀dínà ni. ẹ̀kọ́ nù amẹ́kọ̀ọ́ta àkọ́gbọ́dọ̀ sí lónìí ẹ̀kọ́ nù amẹ́kọ̀ọ́ta àkọ́gbọ́dọ̀ sí lónìí táàfà àkọ́gbọ́dọ̀ wá nìkan tó bá rí báyìí èmi ò ní wulẹ̀ ní káwọn èèyàn máa ṣe jìnà mọ́ àwọn àgbàmọ̀pọ̀ ọ́ ọmọ ẹlẹ́nu nígbà tí wọ́n ti wá sí àwọn èèyàn táwọn tí wọ́n ti ń tẹ̀lé náà wá sí ìjáwọ́ bí àwọn ọ̀wọ́ ẹ̀jẹ̀ ìyẹn ní ti mú ti mú ti ìdí múra ti múra ìdí wọ pátá wọ pátá ìdí wọ tòkòtò wọ tòkòtò ìlú ti táwọn yẹn bá wá ń pàṣẹ ìdìbí àwọn tó ń sọ yìí náà sọ báyìí báyìí báyìí wà ní à ṣe máa ṣáà ṣẹbọ mọ ìdí tàwọn èdè náà ló kù sí kan ìgbọ́dídé mọ̀dínà ẹmọ́ mùsùlùmọ́ ẹmọ́ jàdìmọ́ alóbìnrin kan wá gba Islam nínú dáàdì náà fi ṣe bẹ́yà fún ni pé ọ̀nímọ̀ wọ̀kú ọ̀nímọ̀ ìrìnkóyìn ọ̀nímọ̀ yóò láti ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ amẹ́kọ́ tá a gbọ́dọ̀ sílò má sílò kọ́ wa mọ̀tò báwo yẹ pé tàwọn ìdìní kan ó dàbí bàbá wa jàbàtà nínú lọrin ọlọ́ba wa sí dáadáa wa tún wọn sí bàbá jàbàtà lọrin àwọn ọmọ wọn tọ́lọ́ láwọn gba súnmọ́ jàbàtà wọn nínú ṣe tí wọ́n bíbí àìsàn náà lọ́wọ́ tí wọ́n pariwo ṣẹ́gun tó bá rẹ̀ tó ṣe jù lọ́ba rẹ̀ ní máṣíà ní máṣíà ní rẹ̀ wọ́n á jẹ́ máṣíà tó wá ní òtí problem ẹ̀yẹ̀ ṣẹ̀ lásán ló gbà kò sí bíbí à bíbí ní àti jẹ́rí burúkú lóòótọ́ ju máṣíà lọ wọ́n á bá àtàn sọ pé ju máṣíà lọ kì í fi bébí ìjìyà ibi tó tó ju máṣíà lọ ni pé ẹni tí ń jẹ́ṣẹ̀ òun

albayanu ala torí bí ìjìyà kọ́ làwọn àlùfáà wí mọ́ dojú ẹ̀ wo àmọ́ níbi èwo ni ó mọ gbóyàn láyà láti takò ní ọlọ́run làwọn àbá sọ ẹni ṣe bíbí àwọn ọmọ ẹni gbóhùn sórí ẹni tí ó tún mọ sí àwọn ìyàjú rẹ alẹ́ ní ti ń dẹ́jẹ́ kò tó bẹ́ẹ̀ kó bọ́ ta pé ẹyẹ yẹn ẹ̀wọ̀ ìdílé yìí ó dùn púpọ̀ gbogbo ẹjẹ́ á máa ṣe ìdílé ìwọ́ gbọ́dẹ́ lóye ẹ̀mí àmọ́ ìwọ rẹ̀ nìkan tí ń ṣe bíbí àti ìjọ́ ìgbésùn kọ́sẹ̀ àìwò kódà yìí ló ń dá sún náà yóò nà gbogbo bídíà ò ní mọ̀ lọ́ọ̀tì aburú bídíà lọ ọlọ́dà kò má ṣe wá ló bídíà má da bídíà sínú ìgbésí ayé kọ̀ọ̀kan àlùbáyá ni wàá dá tẹ̀lé. aláàdábì wá ń ṣe léyìí báyìí fòdìdì ọdún mẹ́wàá nínú ìlú Madina ìyẹn ni pé àwọn ìdájọ́ àwọn ìdájọ́ àwọn ìdájọ́ ìwádìí torí ẹnu dá tẹ́yẹ ọdún mẹ́wàá o gbogbo táwa máa ń sọ nípa ìsìláàmù lẹ́nu àárín ọdún mẹ́wàá yẹn ni gbogbo ìdájọ́ ìwà yìí ẹ má mọ̀tì ẹ má ṣe jìnnà ẹ má jalè ẹ má ta tẹ́tẹ́ ẹ má ṣe òbí yín ẹ̀tọ́ aládùúgbò ẹ̀tọ́ ẹbí ẹ̀tọ́ òbí ẹ̀tọ́ ará ẹ̀tọ́ àwọn àgbàlagbà ẹ̀tọ́ àwọn ọmọdé ẹ̀tọ́ àwọn àlùfáà ẹ̀tọ́ àwọn ọmọ kíw gbogbo tó padà mọ́ nínú ìdájọ́ ìwọ ìdáwó la máa ta ìlú èwo la gbọdọ̀ ta níbo ni rìbá wọ̀ níbo ni rìbá wọ̀ nígbà nẹ́rù dé lùmọ̀dí náà ẹ̀kọ́ tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá bá a ìgbé tí wọn náà bá fẹ́ pèèyàn sẹ́sìn wọ́n fẹ́ pèèyàn títí ní ibda abil ahami balẹ̀ ahami ọkọ bẹ̀rẹ̀ ni bí ó ti wà important jù àwọn fẹ́ pèèyàn sẹ́sìn bẹ̀rẹ̀ fún bí tàwọ̀ṣe yìí bí ànábì ti bẹ̀rẹ̀ fún bẹ̀rẹ̀ fún níbi kí ni pásítọ̀ ló bá tó àní ọmọ paláṣẹ ẹ̀rùn má lọ kọ́kọ́ pé pété àwọn ìdìbò ọdún mẹ́wàá ibà ànábì ti ṣe nù ìjọ náà ẹ máa kí ni òsì ìdè bá ànábì ló bá bọ́t wọn náà tàwọn ìdí ẹ̀ kọ́kọ́ mú ní ẹ̀kọ́ àwọn ìdókù ọmọ àwọn sọ níwọ̀n níwọ̀n náà torí pé ẹni tí tàwọn ìdìbò bá ti jòkó lẹ́nu ìbáàdà ò ní orí wọn ní ìpèsè wọn kò tí ì fi kọ́ńtò láì lórí ẹ̀mí ẹ̀mí ẹ̀ توحيد إنكار الأهم فالأهم لكن للأسف الشديد الدعوة إلى التوحيد قالوا يلومي ووفقوا يلومي ẹlòmíì pífẹ́ kó máa kọ́má paṣẹ àkílà ọ̀rọ̀ ìwà ìṣèdára tó bí ìṣèdára tó bí ohun ẹ̀mọ́ṣẹ́ láti sí ni ohun àmọ́ ìdá bil aham fal aham ọba tó wọ́kọ́ bẹ̀rẹ̀ bá nẹ́bí bí ọ̀rọ̀ tàwọn ìdò kan tún sí albayan wà lẹ́ so ẹ̀yìn bàtà nẹ́bí wá tó tẹ̀síta ọdún ìfọdún mẹ́wàá nínú mọ́ká ẹ mọ́ sínú yẹsẹ̀ wá gbé lẹ́yìn ọdún kẹwàá ó wà fọdún mẹ́ta sínú ó tún pè síta òye jẹ nínú mọ́ká ẹ̀rọ náà ṣe tásí ní ẹ̀rẹ̀ ó ó sọ àti ibi tí onídáhàwà gbọdọ̀ tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ṣe fáwọn èèyàn ọ̀rọ̀ yìí máa ń lè wọn. ṣẹ́ríkà ní lọ́dún islam bẹ̀rẹ̀ tó tọ́lọ́ ọba wọn a níbi ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ṣeré lẹ́sẹ̀ mọ́ mọ́ mọ́ tawhid tawhid tawhid tawhid tawhid tawhid àwọn tí mutí mutí lọ tí ń ṣe gbogbo ẹ̀ lọ ṣe lọ bọ̀ tawhid tawhid tawhid tawhid ìgbọ́n wá tó dé Mádínà tọ́lọ̀ ti rí pé yẹ a ti pèpè àwọn eléyìí ìgbàgbọ́ ti dórí ẹ̀ ní wọn ah, ìdájọ́ yìí ẹ má ṣe lé ẹ má ṣe lé ti gé ah kí ni ìdí máa ń rárá bí ìlara olùwárikọ́ ti ti máa ń yẹn lára ẹ̀wọ̀n bó ṣe pé wà tẹ̀sírí yìí yá rẹ̀ géèlè díẹ̀ ló gbé wá fún ọ ògbé wálẹ̀ kan náà ògbé wálẹ̀ kan náà tó wọ́n kọjá wọn mà tó wọ́n sílẹ̀ lẹ́wọ̀n yẹn ó láǹfààní mú ọmọ ẹsẹ̀ rẹ̀ pọ̀ láǹfààní rẹ̀ lọ ẹlòmíràn nítorí ẹsẹ̀ rẹ̀ pọ̀ kí làwọn tara aláàrẹ̀ èmi ò mú ọ ilé ẹsẹ̀ rẹ̀ náà ló pọ̀ aláfààní náà sí mẹ́mẹ́ ah, ọmọ wọn fàárí mẹ́ náà àwọn méjì mú ìgbóyá fúnilẹ́gbẹ̀ láti kọrọ̀bù sọ̀láta wà á ń tún ṣọ̀kárọ̀ àti àti àlámù àti kúrú ẹgbọ́dọ̀ débi irun ìjọba ti mú sí yú ó láti máa ń wáyé ẹ̀yìn ṣáìlá tó wọ́n ṣùkú tó dá tùwá aró ti àjábá ti ká tùwá tán bàbá ti mú kótó tó àyíká dúró aró ti ṣùgbọ́n kí ẹ̀kan lè mú sí yóò láàrin dúró di asiri láàrin asiri sí mọ́gírì láàrin mọ́gírì sí ìṣá ẹgbọ́nà mi kìí sí ẹ̀wọ̀n kó tó wá di pé ọtí ẹ̀ṣọ́ ẹ̀jìnà sí ẹ̀yẹ. so ìwọ àfáà tó fẹ́ ṣe dáwà mọ ìwà àwọn èèyàn tó fẹ́ pè àwọn ọ̀rọ̀ kan bẹ kálò lọ kọ́kọ́ tì sí wọn kódà ọ̀rọ̀ tàbí ìjọba ìbára sọ nìkan gbòó tàwùsíìdì yóò fi bẹ̀rẹ̀ rẹ̀ á bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́sáré mọ́ kọ̀ndẹ́mù gbogbo nǹkan mọ́ lọ́wọ́ ee ẹ̀sìn mo ti ee ṣòkòtò yìí ti wọ́lẹ̀ ṣòkòtò rẹ̀ ń wọ́lẹ̀ bó ohun tó sí àyè haramu inú tó mo tó wá kọ́ lọ sí kókó máa ń di yí òun lòwe ah, ẹ̀sìn mọ́sù mọ́tọ̀ yìí sí gbèsè gbèsè gbèsè báyìí wọ́n yóò padà sọ́ di ẹ̀sìn mọ́sù mọ́tọ̀ yóò wá lé lárẹ̀ yóò wá sá ìwádìí jẹ́ pé wọlé ni wọ́n lé mẹ́sẹ̀ kí láti jọmọ̀ mẹ́lẹ̀ kọ́kọ́ wo kí ló wọ́pọ̀ tóbi jù tó lù wá pàwọ́ láṣẹ ọlọ́rọ̀ tàwọn ṣe yìí ẹwọ́n lè lù bá wà yìí àrùn tí ń bẹ lára àwa mùsùlùmí lórí ọ̀rọ̀ tàwọn ṣe yìí ó ju tẹ́lómi yẹn káàkiri lọ ẹ̀sìn òyìnbó yẹn bá lẹ̀ ẹlòmí tí wọ́n rò fún àbá gbà ní tọ́jú bá bá súnmọ̀ súnmọ̀ sí ní ìfẹ́yẹn yóò padà sọ ọ́ bí lọ́rọ̀ bí á ti ní àtàwọn tó ti ní ìyẹn nìyí ni o títí tó ń bà dán ẹlòmí ìlú lórí gbígbé ń ìkò mọ́ wọ́n ẹlòmí ìfẹ́lẹ́jẹ̀ tọ́ ọlẹ̀ pé ìkọ́ alẹ́ nu kò mọ́ wọn mọ́ ìgbẹ́nà àbáwá náà wọ́n sọ kí ní kẹ́kẹ́ tó sọ̀rọ̀ nìkan alábì ẹ̀rọ alábì oníbíyà òun wá ń gbé tàlàfà àlàbí tó ń jàdé o àfà àlàbí òun rò bí ara ẹ̀dìkẹ́ ní àlàbí náà sọ di alábí tó àwọn èèyàn tó ń sí gbẹ́lá ìmọ̀tọ́ tí gbẹ́lẹ̀ yìí kọjá rú yìí o ẹnu bí ìtọ́ fi tìrẹ̀ nù yes àwọn ìdàrú rà pa alábí tó ṣe anára nìkan ti ẹpísòdù ọlọ́lùmọ̀ ìfẹ́ pè lórí gbọ́dọ̀ fẹ́ sọ ààrẹ àgbàjá alábí nàìjíríà wọ́n yà yẹn fúláwọ̀ yẹn lùmọ́dá ti rẹ̀ jẹ́ lùmọ́dá ti àìmọ̀ká báwọn èèyàn ọlọ́ta fílì kò yé táwọn ẹlòmí ìtàlá wọn kó aṣọ ọgbọ́n tẹ́lómi bá tó wà rẹ̀ tó bá bèèrè ìdájọ́ mi báyìí àwọn irú nǹkan yìí ti jáwọn èèyàn ni wọ́n ń jà sọ́rọ̀ ẹ̀yìn kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́lẹ́ fáìlì alẹ́ tó ló wà àwọn onílọ́pọ̀ láwọn ọ̀dọ́ yọ fún mẹ́fà yóò kó ara rẹ̀ lọ́wọ́ àṣejì àtùgbà tá à níbi rẹ̀ tẹ́nìyàn bá ṣe ó ní kí ni kò ní já bá mi. àyè wọ́n ti ìbáni bá ìgbàgbọ́ ti bẹ́ẹ̀ lẹ́yìn tó bá bẹ́ẹ̀ ya tẹ̀sí rí ọkà fara àwọn èèyàn yóò su ọ lẹ̀ ọkà fara àwọn èèyàn yóò yóò su ọ. nígbà wà lórí ìjà àbá àlágbó wà sí ló pàdé German àtàwọn olówó tó bá ń súnmọ́ tọ́lá sí wà sí. nígbà wọ́n fẹ́ gbowó tó ní àṣẹ gbogbo yín. aláàjì à ó kọ ibẹ̀ mẹ́ta alukurani tí mo gbọ́ wọn jáde ní alukurani ọ̀rọ̀ pé ìjì ìdáàbò alukurani lè dé o. ìmí ìgbà tó bá wo pé òun orúkọ rẹ̀ fóònù rẹ̀ lò lọ́kà ah, á olúwagẹ́lẹ́mọ̀ àtàrínàbì yìí nàkà àárín ọlọ́nà àrùkọ náà tí a jẹ́ lò náà kò rán. ìdọ́rùn mi kùn án ẹ̀fẹ̀ kófù kọ́wárí tó kù lọ́kà fara rẹ̀ ní òye fara wé ti wé ti wé ti ẹ̀rí náà tọ́jú ẹ̀ ó wúlò jẹ́ kí gbalẹ̀ àwọn yìí bẹ̀ ìgbà oṣù rí ọlìmọ́rin yẹ kàfàrà ìwọ̀n tó lọ́wọ́ ti ní kó yé لكن كنا في المرحلة التي عم فيها الجهل والضم أي ما تبقى لهم كده أما إذا أقول أي ما يدوني إنه أول ما شيء كده تنسيه إذا رأيت له قال عليكم السلام فواتين ده أبي أبشتان فواتين No, no, no, no. Ọmọ ìtọ́lẹ̀ ìtọ́lẹ̀. Ok. Ẹni fún ọ̀nà yóò fún wa. Màá ìbẹ̀rẹ̀ kan lọ. Ó jẹ́ Màṣíkàdà. Ànábì náà tọrọ bá dọ̀rọ̀ ọdún ilé rẹ̀ náà. Ànábì máa fẹ́ mi sí. Sọ̀rọ̀ wa. Tí wọ́n ní kan wọ́n yẹ ju rẹ̀ bá. Bilal. Màá. طيب صلى الله عليه وسلم على كل حال أي مكان أبالي أبو هذا قبيلتي جو قبيلتي جو fara òun gẹ́gẹ́ fúnra rẹ̀ kó èyí wàláhì ràdù ń wọ̀rọ̀ débi kan ẹ̀ nígbà yóò kí àtúnú kò kí àtúnú dàbí wọn sálà rẹ̀ ẹ̀sìn yẹn ń bọ̀ ẹ̀rọ̀jú wọn ẹ̀rọ̀jú wọn èyí mẹ́lẹ́ mi ẹ̀rọ̀jú wọn náà ìgbà tó ní jẹ́ àná tó lórí fà àmọ́ لكن لا تشتغلوا بالتفريع التفريع تعب صحيح ẹni kò gbọ́dọ̀ ní kò sínú súnà ní ìbẹ̀lẹ̀ àtẹ̀kìtìr ẹ gbọ́dọ̀ ní òsínú muslim ìbẹ̀lẹ̀ àmọ́ ó níjọ́ ó tó máa ń kàn ó nígbà tí tó tó máa ń kàn. àwọn tó bá wá ń sinú òun yẹn bá wípé báyìí kọ́ òun kọ́ inú ẹ̀bí onímọ̀ wá lẹ̀ ẹ̀bí onímọ̀ wá lẹ̀ ọ̀gá àmọ̀ wá ní òun ọ̀sìn ní àlùjọ́ àná. wọ́n ma gbọ́ àlùfẹ́dúró bílí jahan wọ́n ẹ̀ tí ìdáhùn yẹn pẹ̀lú náà bá mọ̀ tí o bọ̀rọ̀ nǹkan wọ́n múra kẹ́kẹ́ ní gbogbo ẹgbẹ́ ìlú lórí kò yé inú kẹrọ pé kò yé ọlá rí lọ láti rí ìyẹ́ ní ọkàn ọkàn ẹ gbogbo àwọn ìyá wa tán lásán táwọn afá àlàkàlà rẹ̀ àwọn ìyá wa tán lásán táwọn àbújá rẹ̀ kọ́ lọ́fẹ́ mọ́ kàfàrà àwọn ìyá wọn kọ́ láwọn ìyá ẹgbẹ́ ṣe ìhàkù wọn máwọn jẹ́ra bí náà ìyáwó ìyá ọ̀kẹ́kọ̀ọ́ ìyáwó ìyá ọmọ ọdún fáwọn ìyá ní kírísìtì ọlọ́run ò kọ́ àjò ìjọ́jú máwọn ìyá wọn jù wọn ni bọ̀bá dákú fi aṣọ látọ̀lá yọ sọ́lámù mú àárẹ̀ a ní lẹ́yìn ọdún mẹ́wàá yìí tí òfin wá dé òfin dé òfin dé ìgbò òfin wá pín tán ọlọ́wọ́lọ́wọ́ sọ̀hánù wọn tààrà wà ní títà nẹ́bì àmọ́ títà nẹ́bì ló dé títà òdé bá Islam wà dí inú hú bá ẹ̀sìn ànẹ́bì sì ṣẹ́kù kó làwọn náà ṣe lónìí lọ́dà pípa lẹ́sìn lọ́wọ́ alẹ́lẹ́ ìdáàtẹ̀ iná lẹ̀sìn rẹ̀ síwọ́n náà rí yìí a nínú dáadáa tó wá mú wá ní pé láàpẹ́yọ̀ kò sí kí ní kan tí ó jòòrè ilẹ̀ adẹ́lẹ̀ alùmọ̀ta alẹ́ àbíká àlẹ́lẹ́ ojú alùmọ̀ ìgbé ẹwọ kí ní yìí ẹwọ́ fi ṣeré aljanna ni ẹwọlé náà ọ̀nà aljanna ni ẹwọlé náà ẹwọ àdébì kan bẹ tí wọ́n ń jọ lójú náà ìwọ́tọ̀ bá jẹ́ wọn tí ọkọ̀ orí rẹ̀ ọ̀nà bí mọ̀ sálà kàtàrí kan يلتمس فيه علما سهل الله له به طريقا شوف هذا الحديث حديث عظيم من سلك طريقا يعني ما في توجه لك وجوه هو يلتمس فيه علما انت ولجوه لوني إما إما نوانه أنا بني ويلي بيت توجه ما هو ó ń tójú ọ̀nà ìmọ̀ lórí o kò lẹ́ni bá wá tójú ọ̀nà tó nímọ̀ kódà kò lẹ́ni bá tójú ọ̀nà tó pẹ́ mẹ́ kódà kò lẹ́ni bá tójú ọ̀nà tó kú mẹ́ tí ó ń tójú ọ̀nà ìmọ̀ lọ sáà ń wá ń bẹ̀ àkọ́lọ́ ọmọ sì la ọ̀nà náà kalẹ̀ lórí ọ̀nà tó tọ́ àjẹ́ náà lọ́sì mọ̀ tọ́ ọ̀nà tó wà jẹ́ náà ọlọ́run ṣe wà lọ́wọ́ àjẹ́ náà. àkúlẹ̀ ha láàkíyìr anábì ó ti tọ́ka àlùmọ̀ yìí. kò wá sábúrú kan tó lè fi wá lọ́mọdé àlùmọ́ àti ká ànábì ó ti sọ wá lára pé ẹ jìnnà tó lè yóò kó báyìí wájú ọ̀rọ̀. ẹ wá inú orin ọ̀gá orin tá ànábì tọ́ka àlùmọ̀ yìí sí olè àtàwọn ẹ̀yìn ó ní ká sọ lúwa wa náà kan ṣoṣo àti gbogbo tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ tó sì lọ́nu sí ẹ wá rá burú tà nẹ́bí tó tó àlè ọmọ ikú mẹ́ ó ní ìbolúwawórogún àti gbogbo tọ́lọ́pọ̀ ọba kó ìra rẹ̀ tó sì ta púpọ̀ wọ̀n fẹ́ hadith kan bí hadith sọ máa ń fa àṣẹ ìbẹ̀ ló sì màmá tó lànà Salman Farisi ni kọ́ńlá lánàá ni mo ṣe kó ó láwọn ìṣẹ́bù àwọn ti fèrè ó ní wọ́n sọ̀rọ̀ báwọn dọ́kọ̀ọ́ oníkanú wa ní inni ara sahibakum yu'allimukum hatta yu'allimakum al-khira'a yu'allimakum al-khira'a ó ní ọ̀gá àgùntàn ẹni yìí jẹ́ pẹ̀lú àná ni yóò ń mọ kọ́ ilé kan jọba oríkódà mò ń fi wípé tí o máa bá ní bẹ́ẹ̀ ni onígbogbo láti ṣu gbò láti fi bẹ̀tẹ̀ òjíṣẹ́ wa tó kọ́ wa ó kọ́ wa ìnáwó náà hánà ó là náà ní kọ̀ fún wa àìlẹ̀sẹ̀ ń bi àdónábíyẹ lẹ́rẹ̀ pé jẹ́ nìkọ̀ọ̀kan ló wá bá fẹ́ sábà ó gbọ́dọ̀ kan lọ́wọ́ ọ̀tún rẹ̀ أو يستقبل القبلة أبو بما سيبسي أبو رب العالمين القبلة ونرى عن الروس والعظام قلت وفاقي تبايقا أو أفسين ككنوا أبي وانبع سيبسي أبو دولوي جنكو أبو دولوي ميتو تبري pé àgbẹ̀mọ̀ lù bẹ́ẹ̀ làkúnmí tó ti wá gbẹ́ agbọ́dọ̀ fi yóò nà ojú ibi tí nǹkan ti jáde lára tó kúta láyà wọn ṣùgbọ́n ní mo náà lẹ́nu kọ́ wa lẹ́kọ̀ọ́ ni wọn náà ò lé bí bóòlù ẹ̀kọ́ bóòlù ọ̀tù sùn bóòlù ọ̀tù yìí àní nígbà mẹ́rin kọ́ wa lẹ́kọ̀ọ́ ní sọ̀rọ̀ wa lọ́sọ̀ ọbẹ̀ wọ tọ́ilẹ̀ ọbẹ̀ lọ́bi àbọ̀bẹ̀ lọ́bi tó ti ṣègbẹ̀jẹ̀ níjọ́ náà lọ. igbó lọ́ọ̀tún kú sókòtò kúrò láyé ara rẹ̀ ànẹ́bí tó kọ́ wa. àwọn tàbí láti lẹ́bí nígbà tó bá tó kalẹ̀ tán ní tó ń bọ̀

ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn kó protẹ́tì ìwà ìwòwò ara rẹ̀ ibi ó bá ṣe ní sí yóò lè jẹ́ pé jìnnà jìnnà kò ní jẹ́ pé tó síbi táwọn èèyàn wà tẹ́lẹ̀ omi ó máa lọ rí tẹ mọ́lẹ̀ sọ̀rọ̀ àlọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ lára náà ọlọ́mọ sábà máa kí àti kẹfà lọ́wọ́ ọ nínú ẹ̀ wá ní pé ọlọ́wọ́ bá ara nẹ́bí sí gbogbo èèyàn lápapọ̀ ẹ wá nígbà ọlọ́run náà sí gbogbo èèyàn yìí ọlọ́run wá sí ìmọ̀tẹ̀ láàdínlẹ́bì náà lọ́rùn ẹ̀yàn lórí gbogbo ìtẹ́wò méjì kí ni tó wo méjì ọ̀run àlùjẹ́rí wọ̀lẹ̀ àwọn èèyàn àtàwọn àlùjẹ̀mí. ẹ̀rí ìrọ̀rọ̀ wà láàrín wa tààrà sọ pé. ọlọ́run ànábì sọ fún wa pé mo pẹ̀yìn èèyàn yìí tẹ́wọ̀ ń mi èmi òjíṣẹ́ ọlọ́run ni mo jẹ́ sí fún gbogbo yín lápapọ̀ so àtàláwọ̀ dúdú àtàláwọ̀ funfun àti ìbànú ìṣọ́ra kò sẹ́ni tá a nígbà Muhammadu jẹ́ òjíṣẹ́ rẹ̀ ẹni tí ò bá wá gbà ní ọgbà ló bí wá ṣe àwọn èèyàn tí ń bẹ láwùjọ wa lénìí méjì lápá àlùkùn mọ̀ sí àwọn kan ní ummatu da'wa ìmọ̀ àwọn kejì ní ummatu ijaba ìgbọ́ ẹ̀pẹ́ tó yàn náà. ẹ pé umma méjèèjì ẹ pé àwọn ni umma tó dáwà ó làwọn àlè pé gba Islam. nàṣọ́ra yahudi abọ́gibọ́ gbogbo wa ní màá nàbì wọn gbogbo àwa tá à ń bẹ lórí ilẹ̀ lọ́wọ́ yìí láti tá à ń nàbì sí bí wọn dàtí kò yí àtàwọn tí ń bọ̀ àlè ó màá nàbì gbogbo wọn. àmọ́ ẹni bá gba ìsìláàmù bí èmi àti ń tún kírun tá a gbá rẹ̀ ó mọ́tò lè já bá làwọn yìí wọn kí mo gbọ́ àlè ó màá nàbì àmọ́ táwọn ti jẹ́ pé àwọn àkejì wa ni ó mọ́tò dá àlùmọ́ nàbí tán bẹ lábẹ́ a sì ń pè wọ́n ọlọ́dẹ wọn lè wá àwọn yóò ní ummatu mada ummatu da'wa a sì ń pè wọ́n àmọ́ ọlọ́dẹ wọn lè ṣe kí ni bọ̀tà wọn yóò ummatu èmi àti ẹ̀ta wà ti jẹ́ pé ọlọ́run láti jẹ́ pé àdébọ̀ Muhammad sallallahu alaihi Ana àdébọ̀ Muhammad yọlọ́run ọba wá fi kọ̀m̀plìtì ẹ̀sìn ẹ̀rí lórí yìí lọ́rọ́ bá àlùkò látọ́rọ̀ wọn bá sọ pé ọlọ́dẹ àgbẹ̀bí ọjọ́ èlé ni mo kọ̀m̀plìtì ẹ̀sìn yín fún yín ọjọ́ èlé ni mo parí ìdẹ̀ra mi lé yín lórí ọjọ́ èlé ni mo yọ́nú sí Islam kó máa jẹ́ ẹ̀sìn fún yín ọmọ kan sọ́lẹ̀ sọ pé lẹ́yìn ọdún mẹ́wàá káàdínlẹ́bí ló mọ̀ bí náà sọ́dọ̀ pa gbogbo àṣẹ náà ẹ̀mà kírun ẹ̀mà ṣíwá ẹ̀mà ṣàwọ́ ẹ̀mà tóbi lórí hajj ọ̀gáwọn kan lọ́dún kẹfà ni káwọn kan tó lọ́dún kẹfà ọdún kẹsàn-án lẹ́yìn gbogbo rẹ̀ adé ará nẹ́bí jáde láyé ẹ̀rí bá nẹ́bí ó kìí sí ìgbẹ́nú àlùkòrá ní olúwa ní ìnáwó ọlọ́nigbó ìnẹ̀kẹ̀mẹ̀yì anábì èkújọ náà ọdún àwọn onímọ̀ láàbọ̀ a ń pè kíní kan ní ìtìbáàrù máa káànà ní ìbọ̀ o ẹ pé kí wù ẹ pé lẹ́ẹ̀mẹ́ta. Àwọn aṣọ ìkan ní ẹ̀ẹ̀tìbáàrù máa yakúù. ẹ̀ẹ̀tìbáàrù máa yakúù ẹ̀tìbáàrù máa yẹ kúùn kí ni túnmà rẹ̀ ẹ̀tìbáàrù máa ká náà wọ́n ní ká bẹ́ sọ̀rọ̀ ń pa èèyàn káwá sọ bó ti rí presently ìbẹ́ sọ̀rọ̀ ẹ̀ ní àtàlì títí mi ọ́ tààlì tọ́ọ̀rọ̀ ìbẹ́ bá wọn tìlmí kí ni wọ́n lọ́wọ́ yìí tìlmí àlùbáyà lọ àlẹ. kò sí bẹ́ẹ̀ pé ọkùnrin yìí kílẹ̀ gbogbo rẹ̀ mọ́ọ̀rìṣì tí wàá dìkì àṣẹ mọ́ọ̀rìṣì yá sí o jẹ́ ṣéèkù ni gbogbo tí ẹ̀dùn jẹ́ ṣéèkù sí lára kì í dàgbà kó pé fífi abọ́ pé fífi nígbèmí kí n pé bẹ́ẹ̀ wó di àtúwẹ́ sọ ibi ṣéèkù inú gbogbo àwọn ọmọ ẹ̀ṣẹ́ èkó ní pé kọ́lọ̀ gbogbo àgbà ní ẹ̀lọ́wọ́ bí ìmọ̀ sọ ti nírú mọ̀ tọ́rọ̀ ìfẹ́ ṣe nígbè mí náà báyìí nírú ẹ̀ kó níwó ti wá ní. bọ́ ti bá lè pè é ní ṣe èyí ò ní ẹ ẹsẹ̀ bá rò máa mo pè bẹ́ẹ̀ mò ń fi ń wo ẹni tí ó padà jẹ́ lọ́jọ́ ọ̀la ọlọ́wọ́n sì ló jẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́n gbogbo yín náà lọ́wọ́ tẹ̀ tẹ́ṣẹ̀ olólùwà ló fà ànábì yẹn ànábì ò tí kú ọlọ́run wa ní ìnáká òkú ni ọ̀run ìtumọ̀ òkú ni ọ́ ni pé bọ̀ọ̀lù pẹ́láyé mọ́ ọ̀pẹ́ o ọ̀padà ọ̀padà wọn tó kù jọ kan ìwọ nìkan sì kọ́ wà ẹ̀nà wọn gbogbo àwọn èèyàn rẹ̀ jẹ́jọ́ kúra kí náà àtàwọn ẹlẹ́bọn náà gbogbo ọ̀pá kí làwọn náà kú làwọn náà yóò ní pé àwọn náà ó padà áyà yìí ti ń bẹ́lẹ̀ àdẹ́bí ìjáde láyé ọba àdìjọ́ gbé dànù kìí àmà gbogbo ní lápapọ̀ ẹwà tó kóra ìjọ lẹ́jọ́ máa sọ àwọn àlámọ̀ ní ọ̀rọ̀ yìí àwọn èèyàn wá rèé jọ bá ti wá kú bá wọn àtìláyà pàdánù okùn nù kò ní ìkádìyàn mọ́ àmọ́ báwọn èèyàn bá ti wá kú yóò bá kú nù máa gbé wọn nílé ẹ̀rí bá máa gbé kálukú nìdé lẹ́yìn ikú mẹ́nà ha kọ́lá kọ́lá ọlọ́ni àti ilẹ̀ yìí láti dáyé bàbá wa dámà ní wọ́n ti dámà èmi àti ẹbí àtọ́ làwá ti wá mẹ́nà ha àti ilẹ̀ yìí láti dáyé wọ̀fíyá náà ìlú bẹ́ẹ̀ bá pẹ́ pẹ́ pẹ́ inú ilẹ̀ yìí àti inú ilẹ̀ yìí náà lápàdà tó ti wá mú yín jáde tààrọ̀dán wọ́n dédé àti inú ilẹ̀ náà lápadà sí mòyìn jáde ẹ̀rí pọ́lú wọ́n tún gbé wa dìde tún lọ́rọ̀ ọba àdìkẹ́ ọlá tó tún sọ́mbò mí yìí ta kéde mẹ́rin sọ́lá tó tọ́ ha aya 55 ọ̀rọ̀ chapter 21 aya 55 ọ̀rọ̀ ọba tó wá sọ́mbò mí lọ́rọ̀ pàdé sọ́lá tó náà Wallahu ambatakum min al-ardi. Oni ọlọ́wọ́ ọba ambatakum min al ó mú yí jáde bí irúgbìn ni nàbá tálùwà mú légbè jáde tó bá tó wá yá inú ilẹ̀ náà ya tún wá kì í bọ̀ padà nígbà ń gbé sú yóò tún wá mú ní ti mú mu jáde tẹ́lẹ̀ kò lè sọ pé kó mọ̀ mú yí jáde padà àbáta kòmìnà àrùbí ó mú yí o bí irúgbìn lórí ilẹ̀ tó mọ́ yọ̀ọ́ ìdókòó fi hà lẹ́yìn náà tó wá kì í lẹ́lẹ̀ padà ń gbéra yín sí. wọ́n yóò kiri dúkú mi kọ́ yóò tún wá padà mú ìjáde nígbà tí mú yẹn jáde ìgbéde ń bẹ o múra ṣíṣe ọwọ́ rẹ ìgbéde ìgbéde ìgbéde ń bẹ o múra ṣíṣe ọwọ́ rẹ. lẹ́yìn ìgbéde muhasabu àmọ́ wá sí ìṣirò àwọn ọmọ àdàbí àdámọ̀ àwọn asọmọ àdàbí àdámọ̀ lẹ́sẹ̀ pẹ̀lú títà lóko bá gbé níṣẹ́ ẹ̀rí yóò sọ̀rọ̀ ọba àdìgbẹ́lá tó lù wá sọ pé nínú bẹ̀rẹ̀ súnmọ́tún lẹ́jọ́ aláwọ̀ bá ti bẹ̀rẹ̀ kí wọ́n lè láyé máa fi sàmàwájú wọ́n máa fi àrùn kí lọ́wọ́ bá lónìí gbogbo tí ń bẹ́ sọ́mà àtìlẹ̀ lìyẹ́ ti di alẹ́bí ìnà àṣáú ìmọ̀ àmì àwọn ẹni bá sàbúrú ó gbẹ̀ sàbúrú wọn o wàyẹ́ ti di alẹ́bí ìnà àṣánú yóò ti bàlìjẹ́ náà tàwọn ẹni tó bá pe ìgbédìde yìí ní rọ́ kàfàrà ó dèkèdè nínú ìgbéǹde bí àbí òsì gbogbo ẹni bá tako ìgbéǹde ó di kí ni kàfàrà náà máa ń jáde ìgbéǹde yìí sọ́nà ẹ̀rí bẹ́ẹ̀ lọ́wọ́ bá àdìjọ́ látọ̀ náà wọ́n bá sọ wípé ọlọ́run láwọn aláìgbàgbọ́ àwọn kèfèrí àwọn náà lérò pa àdígbà wọn dìde tó ń jọ sí wọ̀ kan náà bá pẹ̀rẹ̀ mùsùlùmí tó ọba ti lérò pé kò sí ìgbéǹde láti lù ọ́ jẹ̀mọ́ ìgbéǹde ń bẹ àdígbò sí wọ́n gbé wa dìde àbọ̀ ní gbé wa dìde a dìde lẹ́yìn ikú wa bá ní dìde ọlọ́run mọ́tà àtijọ́ náà ọlọ́run fún wa ó ọlọ́run ṣàánú wa ó àwọn àṣìṣe wa dákùnmọ́ bíbí wájọ́ náà ọlọ́rí àtọ́bí sọ fún ọgbọ́rọ̀ orí sí rohùn mo bolúwà mi búra látọ́bọ̀ àtúrùn náà gbé gbogbo yí bá sátidé kéwàájẹ̀ gbé ìjẹ́ nìkan ó ní ká di tí ò tí ìṣẹ̀lẹ̀ ní mú wá ó but nǹkan ní ẹ̀kọ́ ti ṣe ló fún wa dáadé rí irú ẹ̀jẹ̀ àti àti so èyí tó yẹ kó ni àti dá ọmọ àmọ́bí àdámọ̀ ọlọ́wọ́ á dá ó dá ọmọ rẹ̀ ọwọ́ apàwà tó wá náà tó wá tó àwà tó òun kọ́kọ́ dá tó òun lákùn ìgbà tá àti ẹ̀sí àti exist ó lè mú wa exist ìgbà náà ìgbéjì lọ ní ọgbọ́n rọ mo ra ti ọwọ́ rẹ o ìgbéde ń bẹ o alẹ́jọ́ tá a rò o alẹ́jọ́ tá a fẹ́ rò wájú o ọmọ bàbá rẹ ò ní gbà ọ́ ìrẹ bàbá àfà mi onígbà ọlá o àà ah, ọkọ mi ni jíbì mọ́ gbogbo kò ń kọ́ o mi ni gbogbo àyín ń kọ́ o oníkàlùkù bẹ̀rù ọlọ́wọ́ bá o àlùjá máa ń bọ̀ o alẹ́jọ́ tààrọ̀ ọlọ́wọ́ bá yóò yóò bí wá àdẹ́wà muhammad sallallahu alaihi wasallam àdẹ́bí fi ọmọ rẹ̀ jòkó ni ya fatima inni la ughni anki min allahi shay'a fatima ilé gbà ọ́ láwájú ọlọ́lá ní kìyàmọ́ o ilé gbà ọ́ láwọ́ ṣe tiẹ̀ lọ́tọ̀ o àdẹ́wà muhammad sallallahu alaihi wasallam ó ní man batta bihi amaluhu lam yusri' bihi nasabuhu ẹni tí rẹ̀ bá fà sẹ́yìn inú ọ̀ràn báyìí mo ti jáde ò lè ṣe sáré o níbi títí ọwọ́ rí ò bá gbé ọdé láti àmì ọ̀rà jẹ́ náà tí ò bá gbé ọdé ọmọ ṣe kìníkan ní kò gbé ọdé rẹ̀ o yawma yafirru al-mar'u wa ummihi wa sahibatihi wa banihi li kulli imri'in minhum yawma'idhin sha'nun yughnihi yóò mọ̀ yẹn tó gbogbo ìmọ̀ omi àṣì ọjọ́ tó fi ìrìn yóò rọ̀ ọmọ ìyá rẹ̀ báyìí yóò sì sá yóò sì sá yìí sàmórí wọ́n ó mí yóò rí ààrẹ rẹ̀ ẹ́ lọ́rin bí jẹ́ yóò sì sá wọ́n àbí yóò rí dáàbì rẹ̀ yóò sì sá sọmọdé ti lé sá wọ́n àjọta bóyá kò yí ọtẹ ìlàyọ̀ lálẹ́ èyí ti ṣe sáré sọ àpé láyé bíi tí bùkátà kan bá délé ẹ̀ tó mẹ́gbà wá lẹ́kùn lọ́rùn ìjọba ti rántí pé ẹ̀ ọlọ́mọ mi kan tó ṣe kíní kan kí lọ kan wá ó ṣe ìyàwó tó fẹ́ gbọ́ bùkátà tọkọ bá ti rí yàwó rẹ̀ títí mú aṣọ tuntun fẹ́ bọ́dún pé òbí ara kí ló fẹ́ wá ṣe o kí ló bùkátà bọ̀ ní tó sì rẹ́jà ti ta ayé ẹ̀kọ́ sọ rí bàbá wa rí bàbá ní àìsíyàmọ̀ náà kálukú rò pé à èmi ní báyìí sì rí lọ́yìn mi ní bí wọ́n ìdí àwọn olóògbé ti wọn kúnlá ẹgbẹ́ lẹ́jẹ́ gbé ti wà nílé ìrísẹ̀ ní yanjú lọ́kàn pé ọba gbọ́ tèmi tó mi lẹ́rù máa dì kó tèmi tó mi lẹ́rù máa dì kó tèmi tó mi lẹ́rù máa dì kó tèmi tó mi lẹ́rù mi lẹ́rù máa dì kó tèmi tó mi lẹ́rù. معدكم معدكم tẹ́mi tó mi láàrù máàdìkọ́ tẹ́mi tó mi láàrù máàdìkọ́ tẹ́mi tó mi láàrù السلطان لكل امرئ منهم يومئذ شأن يغنيه ìtumọ̀ tèmi tó bẹ́lẹ̀ mọ̀ náà ọlọ́ni oníkálukú ń jọ náà ló ti ní tiẹ̀ tó ti bá tí ò jẹ́ orójú ráyè ìtẹ̀lẹ̀mí tọ́mọ bá ń sá fún bàbá tí bàbá ń sá fún ọmọ tọkọ ń sá fún ìyàwó à ń sá fúnra wọn báyìí sílẹ̀ ni wọ́n pọ̀ jùlọ ní ọmọ tí ewu lágbájá ni àbáwọn tí ọmọ sọ́ra ń gbà wá ní followers kí ní kẹ èmi ní followers kí ní jẹ́ followers ẹni yóò kó nígbà jẹ́ wọ́n náà àwọn followers lórí ìgbésí kò ní ìyá ní jẹ́bọ̀ tálìkì àwọn tèmi tó mi lẹ́rù èmi ti wá àti tèmi ẹnìkan bú mi ọgbọ́ bẹ́ẹ̀ ọlọ́rin bí padà wọ́n á sàgbápò lórí ẹ̀ láti pè á lọ́wọ́

nítorí láàrú. àdúgbò kan lọ mọ ní ọ ìwọ kan lọ mọ kéwù ní ọ. àwa wí fún ọ mọ́mọ́ ti báyìí mọ́mọ́ ti báyìí ọwọ́ awúrú wà bẹ́ẹ̀ wá pa fẹ́rẹ́ àlálẹ́ kìlá náà wá ní àwọn òdìbò bọ̀ ọ̀tá òdìbò ẹ̀ wò. tèmi tó mi lẹ́rù. tèmi tó mi lẹ́rù. àrùn níjà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lè kalẹ̀ nàánà ní àrò ẹ̀bí jẹ́ ayé ilẹ̀ jẹ́ sọ̀rọ̀ ẹ̀bí jẹ́ ayé ilẹ̀ jẹ́ sọ̀rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sáàmì ní wà ní ẹni bá tàbá ń lọ dúrẹ̀ sí. Àlìkíámù lágbára ohun. Àlìkíámù sí kí ni? Oníkálukú á fèsì your business ni. Mind your business. ọjà kẹgbẹ ìwọ nìkan ni kò jẹ́ nìkankan la hawla wala quwwata illa billah tó hmm. ti rọwà pẹ̀rẹ̀ ọjọ́ wọ́n mọ̀ ní díẹ̀ díẹ̀ kò sọ díẹ̀ bá dékèjì lọ́dọ̀ ọlọ́pàá kò sí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ lè máa tẹ̀lé gbogbo ẹ̀kọ́ náà bẹ̀rù lọ ìwọ ìtìdíọ kéè ìtìdíọ ìwọ lọ dá nìkan rẹ̀ kí náà máa gbé kí ní tẹ̀ ìwọ ni wọ́n interrogate tó bá rà èèyàn kan tó bá rọ pé kìí kan gbọ́ ọ̀sọ́ ọmọ tó bẹ́ẹ̀ gbọ́ ọ̀sọ́ ọ̀sọ́ ah tèmi jẹ́ omi lẹ́rù tèmi tó mi lẹ́rù So kúlùmọ̀lá wà rọ́bì ìlàtọ̀bà àtúnnà súnmọ́ látùnàbà ó nàbí má amílùtò kí a tún lọ́nu kọ́ta ọ̀tọ̀ àti àmọ̀ wọ́n gbé wa dìde bọ́wọ́ gbé wa dìde kí ni bẹ́ẹ̀ ka jìdí ẹ bá wọ́ra yín wọ́ra yín lọ́wọ́ tó mọ̀ látùnàbà ó nàbí má amílùtò wọ́n sọ sí ká ní kú sí sí wọ́n wá sí àṣẹ fún ọdọ́ jí kan méje lẹ́yìn ọjọ́ ìsìnà ọjíṣe má mú sí ọjímú má tàbíṣẹ́ ọjà ayẹ́dẹ́ má ṣe bí jẹ́ àmọ́ ọlọ́ èmi tó ní lẹ́rù وأرسل الله جميع الرسل Ọlọ́run wá rán gbogbo àwọn òjíṣẹ́ sí wa, nǹkan méjì ló sì dìnà mubashiri, ká máa fún wa ń rò dùnú pé tá a bá gbọ́ ń tọ́lọ̀ ní a ṣe awàlìdánà wà mọ̀nbìrì a máa ń kìlọ̀ fún wa pé tá a bá takò àṣẹ ọlọ́run ọba bí à ń tẹbọ à ń tẹ́tẹ́ à ń wá níjà iná ń bẹ ká lè má lọ lọ lè fún wa wọlé ìtọ́nà tó lẹ́gbọ̀n ìná mi mo bá ṣìrí wà mọ̀nbìrì káwá fún ẹni bá gbọ́dọ̀ ọlọ́run ní ròdùn ní àlùjánnà ẹni tí ò gbọ́dọ̀ ọlọ́run káwá kí lọ pé ìjìyà ń bẹ ní àlùkìyàmà ẹ̀rí ẹ̀ máa ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ lọ àlùkìyàmà tó wá sọ ọlọ́run láwọn òjíṣẹ́ náà tá a gbé ní mo bá ṣe rí nǹkan mọ fáwọn èèyàn ní ròdù náà lùdọ́ náà wọ́n mú nbẹ̀rí nǹkan mọ kí lọ yà kìyàmà náà fún wọn. yẹ̀kú na lè náà sí àlàlọ́ ìṣọ́jà tó ń gbà àgbà kó bá lè má tẹ́bí dẹ́sì kankan fọ́mọ nìyẹn níwájú ọlọ́run ló sọ ní ẹsẹ̀ àbọ̀ torí ti kó lè má tẹ́bí dẹ́sì lọ́dà kó sàánú wa lọ àkọ́kọ́ òtíṣẹ́ tó lòwò ara àbẹ́lúwà lọ́sọ̀ ní àríṣọ́lá tó sọ́rọ̀ ẹni ìgbẹ̀yìn wọn àmẹ́gbà Muhammad sọ́lá àṣọ́lá ànábì yìí ti nìgbẹ̀yìn àwọn ànábì ọlọ́run kò sáà nẹ́bì ní ìrẹ́ ànábì Muhammad ma ẹ̀rí ìdáwà ما كان محمد أبا أحد من ذلك Olúwa ní Ànábì Muhammad ti bá bá ẹnì kọ̀ọ̀kan nínú àwọn ọkùnrin nínú yín nínú àbá ẹnìbọ̀dì àmọ́ o ọlọ́run àbójúṣe ọlọ́run kẹ̀jẹ́ ó sì ní parí ẹ̀ǹdì àwọn ànábì ọlọ́run tó á gbùgbù dìbò ẹ̀rí ló nípa àkọ́kọ́ àwọn òjúṣe ọlọ́run àmẹ́gbọ̀n náà ó lọ́ọ́ bá dùkẹ́ wọn tó wí ọlọ́lá ránṣẹ́ sí o ẹlẹ́bàá ti ránṣẹ́ sàtẹ́lù wọn náà àti àwọn ànábì ọlọ́run tán wá lẹ́yìn ẹ̀ ẹ̀lì àtàwọn ànábì ọlọ́run tán wá ní ẹ̀yìn ẹ̀. gbogbo àdìgún mẹ́kọ̀ọ̀kan ọlọ́run ọba wá gbé òjíṣẹ́ dìde sí látòrí ànábì lórí ànábì wa Muhammad sallallahu alaihi tí ó máa pa wọ́n láti rí kọ́mọ jọ́sìn fún aláwọ̀ nìkan yóò máa kọ̀ fún wọn kọ́mọ jọ́sìn fún àtọ̀gùt kí ni jẹ́ tọ̀gùt amọ̀wábẹ̀ ẹ̀rí ìrọ̀bà àdìjọ́ sọ wípé ọlọ́run láti gbé dìde fálùmọ́ kọ̀ọ̀kan òṣìṣẹ́ kọ̀ọ̀kan ìkẹ́ ẹ̀mọ̀ jọ́sìn fún aláwọ̀ ẹ̀sìn jìnnà sí àtọ̀gùt ọlọ́wọ́ bá wá ṣe lọ́rọ̀ ẹ̀rọ ní gbogbo ẹ̀dá alùpùpùrọ̀ bí sọ́ọ̀mù tí ká ya kìtì rí pẹ̀lú tọ̀ọ̀bù yíò lè pé káta láìgbàgbọ́ sí tọ̀ọ̀bù bàbá tí wá yọ láìgbàgbọ́ sí tọ̀ọ̀bù káwá yọ onígbàgbọ́ títà ní العلامة الشيخ الإسلام بن قيم الجوزي رحمة الله وصلنا رواقه ولتما الطاغوت فلا gbọ́dọ̀ mọ́ńtà káàkiri kìkìrí pẹ̀lú ìtumọ̀ tó ń ṣe pé gbogbo táwọn ẹrú bá ti fi ń kọjá àlà ọlọ́run tọ̀ mútu bóyá tá à ń jọ́sìn fún ni àbí kẹ̀kẹ́ tá à ń tẹ̀lé ni àbí kẹ̀kẹ́ tá a múlẹ̀ tá a mọ̀ tẹ̀lé wọ́n ní gbogbo olú ẹ̀ tọ̀ mútu ni wọ́n gbogbo tó wáyé kó ti mú ọkọ lu ọlọ́run kí ni jẹ́mọ́ tọ́ àtọ̀wàfíìtù àwọn àtọ̀wàfíìtì wá pọ̀ àmọ́ àwọn eléré àwọn àtọ̀wàfíìtì yìí àwọn márùn-ún ni wọ́n tálẹ́ ní àkọ́kọ́ ìbílísù láì àti tání ẹni ẹ̀kọ́ ẹni ìgbé tọ̀gútù ni ìjẹ́lẹ̀ kejì ní tọ̀gútù ó ní gbogbo ẹni táwọn èèyàn bá ti ń jọ́sìn fún àbọ̀ngbẹ́jẹ̀ ìjọsìn sọ́dọ̀ rẹ̀ tóun náà sì yọnu sí kọ́mọ̀ sílẹ̀ fún wọn ẹnì kẹta ẹni bá ń pe àwọn èèyàn lọ síbi kan máa jọ́mìn fún un ẹni kẹrin ẹni bọ́dì tó bá fi ń kílì mú fún un ní mọ̀ ọ̀kan ẹni ìkarùn-ún olẹ́ntí máa ń ṣòfin pẹ̀lú tó yàtọ̀ sí tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ ẹni bá ń ṣòfin pẹ̀lú tí ọlọ́run ọba tó yàtọ̀ tọ́lọ́run ọba ṣe kí ni tó yàtọ̀ sí tọ́lọ́ wọn bá sọ̀ kalẹ̀ yọ wá lófin tó kù tí mo gbà lófin tá a gbọ́dọ̀ gbọ́dọ̀ lórí democracy tọ́lú àfáàní aláwọ̀ yìí àkọ́. ẹni gbogbo dáa wí lọ́rọ́ bá lè kíra tó ní ọlọ́run ní kò sí compulsion lórí ẹ̀sẹ̀ ẹ má jà àwọn èèyàn ń pa sí ìṣúwà àṣọ. ìdí ni pé ìmọ̀ náà ti clear sí sí náà ẹnikẹ́ni tó bá yarí mọ́tọ̀ gúúsù lọ́wọ́ tó yàtọ̀ ẹnikẹ́ni tó gúúsù tó wà lọ́rí nígbàgbọ́ sí àwọn mẹ́lẹ̀ ọrùn wá tí lówó sàpà irú ẹni bẹ́ẹ̀ ti gbá okùn ọlọ́run tó nípa òsìgbà mú okùn ní olè ìdálọ́wọ́ rẹ̀ olúwa ìlọba wọ́n lè lè ní ìtumọ̀ láìláha ẹ̀lọ́wọ̀ alùkúfùrù bí tọ̀ọ̀bù tí wà lè ìmánú ìlà inú àdíkà tẹ́bọ̀ àmọ́ sọ̀rọ̀ àṣọ́mọ̀ olórí gbogbo ìgbẹ́ta àmọ́ Islam ìpòpónú wá di Islam ọ̀hún mú aljihadu fi ìṣẹ̀mí ó lé ká mọ́ sí jihadu sójú ọ̀nà ọlọ́wọ́n ọba wàláhùn olúwa lọ́ba tó nímọ̀ jù tíra yìí akéèpélé ní pẹ̀lú àmọ́ ọlọ́run adúpẹ́lọ́dọ̀ ọlọ́run adúpẹ́lọ́dọ̀ ọlọ́run níjọ́wù náà la bẹ̀rẹ̀ alhamdulilayi pé lónìí akéèké ní aparitíra alẹ́kọ̀ọ́sọ́ọ́lù àpárá abẹ́rẹ́ wọn lọ́wọ́ subhanahu wa ta'ala ọba tí ó mú wa bẹ̀rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ bá parí lónìí àgbọ́yé tíra náà ọlọ́mọṣà ṣẹṣẹ kọ̀ọ̀kan wa. gbogbo ẹni tó gbọ́ láti bẹ̀rẹ̀ dópin báyìí àgbọ́yé tíra náà ọlọ́mọṣà ṣe fún wa. àlùbáríkà tí yẹn mọ́ níbi àgbọ́yé ẹ̀sìn ọlọ́mọṣà ṣe fún ẹ̀ fún wa. al-ikhlas al ọlọ́run dákun ń dọ́ta ń bẹ̀rẹ̀ àgbèrò pa aṣọ a tún parí ẹ̀ náà báyìí la tún sọ yìí ọlọ́run dákun máa wọ́n ṣàbàwọ́ aṣọ ẹ̀ kí láàárín ibi àlàyé tá à ń ṣe tí ìkìláàsì kankan bá lè lẹ́ ọlọ́dàpọ̀ mójúkò fún wa ọlọ́run gbogbo ara fíkọ̀ kẹta kínú tíra yìí wọ́n ṣàfi fún wa ládá gbogbo gbólóǹkọ̀ kẹta kínú ẹ̀ wọ́n ṣàfi fún wa ládá gbogbo láìpọ̀ kẹta kínú ẹ̀ wọ́n ṣàfi fún wa ládá bàbá tó wá kọ tíra náà ọlọ́run ṣàbàwà sí wọn lẹ́sùn lórí ọlọ́run a fi kẹ́kọ̀ọ́ nípa pàfẹ́ mọ̀ ẹ̀sìn ẹ̀sìn Islam a fi kẹ́kọ̀ọ́ pàfẹ́ dáwọ́ ọlọ́run ọba wa náà àti kẹ́kọ̀ọ́ pàpàbẹ́mbà lẹ́gbà Muhammad gbogbo ta kọ́nà ọlọ́mọdé àjẹkọ̀ yé wa o síra ìtaba wa kíyèsí nǹkan bíi mẹ́ta ló kó sínú àfáàfà àwọn ọ̀rọ̀ kan síwájú èyí ló ti ní ẹ̀ẹ́dà أنه اعلم رحمة الله أنه يجب علينا تعلم أربع مسائل ودي يورو ني موتو kan كان تدابي جابي إن اعلم رحمة الله anáwú alákólè mùsùlùmí wà mùsùlùmí ta alúmú èyí ò náà kò dìdí ọ̀rọ̀ kan ní nígbé ní lọ́tọ̀ ìfẹ́ ẹ̀ta wá ní tó torí ẹ̀kọ́ tíra òun wá ní alùsùlù àfàlà abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala gbogbo ntá kọ́ yìí ọlọ́mọṣà fi yé wa gbogbo ntá kọ́ yìí ọlọ́mọṣà fi yé wa gbogbo ìtàkàtì ìṣe ọlọ́mọ wa nínú ẹ̀ ọlọ́dà kọ́mọṣà mójúkó fún wa ọlọ́mọṣà mójúkó fún wa ọlọ́mọṣà ló ń kó ní wọn so ibi là ń kó lálẹ́ yìí ṣàkóbá àwa bẹ̀rẹ̀ fẹ́tọ̀ sí à látọ̀sẹ̀ tó ń bọ̀ lágbà ọ̀dọ̀ lọ àgbọ̀ ibò láti ń bá ìyẹn wọn ẹsẹ̀ preparation fún oṣù tọ́ gbogbo tí wọ́n jẹ́ mùsùlùmí ó ti ń tásìkò tá a dà dúró nù ọjọ́ wẹ́ẹ̀dì ìṣàlá àṣìgbẹ̀gbẹ̀ àti ṣàlàyé eh, al-manzumatu al-haqqiyyah káfíńyẹ tó gbọ́ ọ̀rọ̀ sọ̀hárà abájẹ́ tó ná àgbàdo gbogbo tí wọ́n ní sẹ́lẹ̀ pẹ̀lú tó lè lẹ́yìn mẹ́yà yóò mọ̀ padà di ẹ̀yìn oṣù ọlọ́run dákú mọ́sá àfisọ rẹ̀ sọ wa ọlọ́run mọ́sá àti àná nípa kó ayélujára lórí gbà ó sì fún wa ní ẹ̀sìn eré mọ́sá fún wa sí ọ̀rọ̀ mo tún wa kó máa bá a dá ọ̀rọ̀ náà. ó wáyé ká ṣe bíbélì nígbà parí kíláàsì ayé ẹ̀kọ́ bá ti wá sí ní òjìlè ní torí abẹ́ká yìí kẹ́kọ̀ọ́ dáadáa fún akẹ́kẹ́rú ìsìyà bóyá wá lè yọ ọjọ́ kan lẹ̀ ní ìfìlà ní ìdáríkà torí fíkí ìsìyà olóòní ìlè ní tiẹ̀ lọ́tọ̀ ilé yóò sì ní ìlè ní tiẹ̀ náà lọ́tọ̀ ayé inú rẹ̀ tó ń gbó gbọ́ bí rere karamba ní ọlọ́mọdé àti ọlọ́mọdé kankan wa so bí ó bá ti jẹ́ ìṣàlá ẹja máa wọ ìtìmọ́ndé láwọ owó yìí ó ti lọ ọlọ́mọdé àti ọlọ́mọdé ọlọ́mọdé àti yé وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين فقلت دي بعد القواعد الاربعه ولا بقرا قوتها فلك ان توباتها رمضان وتوقي لونها بكنا نواقض الاسلام نواقض الاسلام من يجوكو كم àbí jòkó méjì lọ́la fi parí ẹ̀ kátó wá lọ sí ní àlùkọ́wá ẹ̀dọ́ àlùfà ẹ̀ fún àwọn jàlásà tì ọlọ́mọṣàṣẹ́ lọ́wọ́ náà á ní sọ̀rọ̀. One, i I'm the Suru Sarata. Three. Now. Maybe three. إلى ثلاثة أصول. إذا كان الأصول ثلاثة، كلا منها wọ́n tún ti wá sọmara ìbò kò tún wá pọ̀ tó gba ìmọ̀ ìyẹn náà pè ní àìsàn àtàrà ìyẹn náà tún wá á tún wá yọ kékeré kan náà jáde lábẹ́ yóò náà èyí ò làwọn làwọn máa ń wa bí orúkọ tá wá fún ni mo kọ́rọ́ lò tàwọn sí wàlíkẹ́ni wàlíkẹ́ni tó bá kí èdè ọ́ lè gbé àwọn sí bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ yìí náà so ìdí tó fi yàtọ̀ tọ̀ ni ọlọ́wọ́ àlọ́ nọ́mbà two dà fọ́tọ̀ lè gbọ́. ayọ̀ bára ọ̀la fún mi ẹ̀zá àtọ̀la ìdájọ́ ìní ẹ̀ tó bẹ́ kọ́ ìmọ̀ ní ẹ gbó kẹ́lì ló mọ̀ ọ̀zá wọn ni bí ẹ bá ń kírun tàwa parí tàṣáwò pé kí ni tó wà lórí ká máa ṣe láì abẹ́sálámà fáwọn ní assalamu àwọn èèyàn lọ́fọ́ ara wọn o èyí tá àgbẹ̀bí kọ wa ní ká sálámà ọ̀tún adé sálámà sí àtìparí tàṣáwù apárí gbogbo ní apárí adé sálámà akọ̀rọ̀ àti báyìí asalaamu alaykum wa rahmatulah aha asalaamu alaykum wa rahmatulah èyí wọn náà sábọ̀dọ̀ ọ̀rọ̀ alẹ́ mu ẹ̀yìn òtún wá yé mu ẹ̀yìn kọ́ ọ̀gbù yóò asalaamu alaykum salamu alaykum wa rahmatulah ahan salamu alaykum wa rahmatulah. wọ́n tó sábà ti bẹ̀rù ní ẹbí ẹ̀ báyìí. salamu alaykum wa rahmatulah iye wò sí lára rẹ̀. sọgbọ́ tí wọ́n náà bá máa ti bẹ́ẹ̀ máa ti bẹ́ẹ̀ mọ́ ọ̀la wa. nàmbà tẹ̀lé ọ̀tọ̀ ẹ̀wọ̀n ọ̀tún àkọ́kọ́ òjíṣẹ́ ó yàtọ̀ sí àkọ́kọ́ àkọ́kọ́ ànábì ọlọ́run ànábì adam alẹ́sọ̀rọ̀ but àkọ́kọ́ òjíṣẹ́ tọ́lọ́run ọba ránṣẹ́ sáwọn ẹrú rẹ̀ dání nù ànábì ọlọ́run ni adam àmà ránṣẹ́ níbọ̀dọ̀ ànábì ọlọ́run ni adam àmà àtẹ́jẹ́ ni ṣùgbọ́n ànábì wa náà alẹ́sọ̀rọ̀ ìgbà aráyé ti bẹ̀rẹ̀ bọ́ làwọn ará ọ̀dà Allah ta'ala. Tọ́gbọ̀n, ọ̀rẹ́ mi ló dùn. tó ní alọ́ tó lè mú mi ẹlẹ́ni tó gbà rẹ̀ ẹ tó ṣe kí ni jama tó gbà rẹ̀ pàtó wá gbà rẹ̀ tán ó ti wá gbàgbé bó ti jẹ nǹkan mi táwọn ẹ̀rẹ́ bàjẹ́ kò bàjẹ́ abájọ́ àmúgbàdí kí ni wọ́n á lọ́fún tí wàá lè lẹ́sẹ̀ mú mi kó bí yí tó bá yẹ pé kò tí ìrántí náà nígbà tí nǹkan alọ́fún tó fi mú mi kò sí nǹkan tó sábẹ̀ rẹ̀ o adábọ̀ àmọ́ amásọ̀ lọ́wọ́ ó ní gbogbo ẹnikẹ́ni tó bá gbààrò ó wá gbàgbé fa ákàlà ó wá jẹun òṣèlú àwọn wa mú ó mọ́ dàbọ̀ ara rẹ̀ fẹ́ ìnàmà àtọ̀ àmọ̀wò láwù ọ̀sọ̀kọ̀ ó wọ ọlọ́run láti fún lóúnjẹ ó sì wọ ọlọ́run láti fún ní. àbúgbàgbé ojú wa jẹ nǹkan ọ̀rọ̀ kó abọ́fù kọ́ mọ́ àbá lọ́yọ́ lọ ó ti wá bùkátà sí pé a àtàyè ń tani lọ́nà mi ló wá rántí ààwẹ̀ tó bá ilé mú mi sáwọn ìjọ́nà padà torí àkọ́kọ́ nígbà mí ìkejì ò kí ń ṣe ọlọ́wà náà English. méjì eléyìí fọ́pọ́ sí méjì rẹ̀ kò bá ìjọba mọ̀dọ́ wọ́n yẹ nítorí pọ́pọ́ sí mú mi kí ló fà kí ní yẹn ti di oṣù fún lọ́nà kò lè lé oúnjẹ rẹ̀ lọ ó yíra bí èyí lójú àwọn kò lè bomi tì í lọ sọ àwọn èyí bomi tì yẹn ó ti kú nígbàgbé ó ti di pé ó nídìí omi ló fi mú omi ó dàbí ẹni tó rẹ̀ ni àbúrò ló dákọ̀ àbí kankan ṣe lójijì ó wá nídìí kó mú omi lọ́sàn-án ọ̀bọ̀bọ̀ kí ó lè ní àlàáfíà yóò mú náà ni àmọ́ tó bá mú tán kí n fi pakọ́sẹ̀ rẹ̀ yóò sàn mí ìpara sẹ́ni tó pọ́pọ́sì jẹun tó máa ń wí inú àwẹ̀ òun lẹ́bi pé kò yẹ kó gbàgbé ó kàn máa máa ó ti kó jẹ kalẹ̀ ń jẹ́ iye olùsàfà kó wájú ọlọ́run ẹnìkan sọ̀rọ̀ àwọn is it true that prophet Zakaria was killed cutting him with three and prophet Isaiah's head was also beheaded ah, question yìí ó ti tó ogún ọdún báyìí tèmi ti wá lọ sí àwọn olówó pé wọ́n rí àdáyé Zechariah nígbà kan ní kan ní kọ̀kọ́ wọ ìnùkúrà máa sọ sí Yahya náà bẹ́ẹ̀ nígbà náà káwá gé mọ́ ara yìí a máa ń gbọ́ a máa ti gbé mi lọ́dọ̀ àbá lè yọ amúgbó amẹ́mi ti sín ìní ìmọ̀nà sí àdúrà ọmọ tààlà àlà tọ́yì tá pàpà àlè sọ̀rọ̀. méjì mọ̀ká bẹ́ẹ̀ ọlọ́wọ̀lá yóò bèèrè inú ọlọ́wọ̀lá subhanahu wa ta'ala ó ní kápá kó dáhùn padà yóò ní kápá rẹ̀ tí gbogbo àwọn àgbẹ́bí ọlọ́pọ̀ pẹ́sẹ́ ti káyìlá lẹ́ní ààyè nìkan tí ó ti ní sánmà kọ̀ọ̀kan tí ẹ ti gbà táà lẹ́bí ìgbò sánmà lọ sánmà kọ̀ọ̀kan ó láàlẹ́bí ọlọ́pọ̀ọ̀kan tó pàdé ní ibẹ̀ so ó dẹ̀ rọ́rọ̀ ọba Allah subhanahu wa ta'ala ó rọ lọ́rùn kó kó gbogbo wọn jọ kán lọ ní pàdé àgbẹ́bí ní pété ìgbàkọ̀lẹ̀ kọ́sì kó ti pẹ́kọ́ tó sáfún lẹ́yìn rẹ̀ kó dẹ̀ أن يزيدنا إياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته